bẹ̀. ọ̀rọ̀ tá a fi ṣeré afọmọṣeré ó doko ẹgbàá ó dòdì ojú mi jojú ẹkún ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ lára mi dá ara rò ẹ̀wọ̀n ó sì gbọ́dọ̀ gbà ìfá tó yìn ibi tó bẹ wà ilẹ̀ rẹ ni ó torí rẹ jẹlẹjẹlẹ ó ti dàgùdà jẹmọjẹmọ owó ti dá láàmú tí jẹ ló gbà ògiri. you marry me? Jibola, ọ̀ràn tí wọ́n àbí kí ló sọ yìí, ó dàbẹ̀ ni pé o mọ̀ pé ètí àwọn ọkùnrin ó ju tóbìnrin lọ. Ṣo fẹ́ gbọ́? Ó rántí ẹ̀ dáadáa, ó ń pretend, ó ń díbọ́n ni, ó ń dúró de ìgbà tí wàá ṣe nǹkan tó ẹ pé òun á wá blow alarm. ẹ ní jíbọ ẹ bá nìtàn ìyàwó ọ̀gá òun òun gbogbo oyún tẹ ẹ rí ní gbogbo oyún tẹ́kọ̀ tẹ̀mí látijọ́ yìí nígbà tóun dé yìí òun ò fún yín lóyún. ní ìdánwò ẹ o mò ń falẹ̀ lọ́wọ́ báyìí mi kó bá mi máa tọ́jú ẹ o bá mi tọ́jú ẹ dáadáa o. mo ti gbọ́. nǹkan tí mo sọ yẹ kó ti yé ẹ. mo ti pàdé ẹnìkan níbi tí mo ti lọ́wọ́ bọ́ ẹ̀ so ó máa ń ṣe jẹ́sì akọ̀rọ̀ abẹ́mi kan J-boy number ten mo ní kó bẹ́ẹ̀ kọ j girl number one. kí lè máa kọ fún èmi ilé o. jẹ́ olódo ni. ìgbà tó rẹ̀ ń lọ ọ̀rẹ́ ìṣàbẹ̀ ṣó máa kọ ọ sí lẹ́nu ni ó sọ fún ẹ ó ní kó máa tọ́jú mi ṣé ọmọ tó mọ nǹkan tó ń tà láti sọ ni indirectly or directly ó ń tà láti sọ fún ẹ pé káwa méjèèjì ká ṣe kíni ó ti mọ kó o máa pẹ́ ó dẹ̀ possible kó o máa padà wá mọ́. kò lówó lọ́wọ́ ṣùgbọ́n sórí ọ̀pá pọ̀lọpọ̀lọ tó wà ní ara ẹ̀ yẹn á ah, tó bá jí ẹ̀ báyìí wàá mọ̀ pé nǹkan kọ lù. gbogbo àwọn ìwà pálapàla tí èmi àti ẹ ti jọ wò rí yẹn jẹ́ ká jọ rí láàrin ara wa wípé kò ṣẹlẹ̀ rí. ẹ́ èmi rò pé pálapàla yìí ti kúrò lọ́wọ́ rẹ ni wọn mọ̀ fún ìṣìwà náà pálapàla ọjọ́ pàparò kò tiẹ̀ pálásọ̀dà rárá ó wà ní òwà pálapàla èyí tó ṣe ìwà burú já ìyàwó ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n rẹ ti ń tọ́jú rẹ ti ń làkàkà pé kò lè jẹ́ èèyàn láyé ló wá rí ìyàwó rẹ ló tún wá ń fẹ́. but ẹ má bínú tèmi bá rí báwo lèmi ṣe máa bá yín dààmú. èmi ni wọ́n ti ń wá tipẹ́ ẹ lè believe pé mi àti bọ̀bọ́ ìpàdé ń bọ́m̀bì you know bọ́m̀bì lẹ́gbẹ̀ẹ́ South Africa bọ̀bọ̀ ìṣó mi ó gbé girlfriend mi lọ. ọjọ́ ẹgbẹ́ ẹjọ́ ẹni sùúrù jèrè ah, kí ló ṣe yín ah, ah, adẹ̀rẹ̀ adẹ̀gbẹ́ nǹkan lẹ́yìn lọ́wọ́ bí èèyàn gidi ni mo rí yín náà ṣe èmi máa pọ́n wèrè mo ti ń bẹ̀rẹ̀ wèrè ni. ó ṣẹ̀yìn ó dẹ̀ ṣẹ̀ mí ó ṣe ẹlẹ́dàá mi mo dẹ̀ mọ̀ pé i'm very sure ó ṣe ẹlẹ́dàá ẹ̀yìn náà. mo máa pín ẹ máa gborí mi máa gbẹ̀sẹ̀ mi. ẹ má ṣe ọ́ọ́.